إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن اهتدى بهذه وسلم تسليما كثيرا àdúpẹ́ fún ọlọ́run abẹ́ ọlọ́run kó sàlékún kí àdúgbò fún àníbọn Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn wá àgbà náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ga ní gíga tó ga jùlọ ó ròyìn àwọn ẹ̀mí tó dá sí ara wa ó ròyìn ẹ̀mí àwọn èèyàn nínú tírà rẹ̀ sí al-Qur'an Karim bisalati pẹ̀lú ìròyìn mẹ́ta ọlọ́run ní ya ayyatuhan nafsul mutma'inna يا أيتها النفس المطمئنة mo pe ẹ̀mí tí ó balẹ̀ gan-an tó balẹ̀ ẹ̀mí tó ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ níbi ìjọsìn wà nínú ìpè mi ọlọ́run nínú ọ̀rọ̀ mi ìnànà sálá àmàrọ̀ tún bí su ẹ̀mí náà lọ́lọ́run tún ó ní ẹ̀mí tí máa ń pààyàn láti aburú lọ́pọ̀lọpọ̀ nínú mi míì wàlà oko símú bí ńlá wa mo búra pẹ̀lú mi tí máa bú rẹ̀ tó náà rò pé á ah, nítorí ṣe yóò emi ẹ̀mí ẹ̀já kíyèsí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí ẹ̀mí lórí ọ̀rọ̀ ẹ̀mí tó jẹ́ pé èyí tó bá jẹ́ tẹnìkọ̀ọ̀kan náà àwọn tá ń gbọ́rọ̀ yìí eh, ká máa mọ̀ pẹ̀lú àwọn àpèjúwe ẹ̀mí ń gbà mí àmọ́ pààyàn láti ẹ̀dá àṣẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà àṣẹ pé kéèyàn kọ̀ fọ́lọ̀ ẹ̀mí tó burú jù nìyí ẹ̀mí tó jìnnà sí tọ́lọ́hún pátápátá nígbà míì làwọ̀ àmọ̀ ẹ̀mí a máa búyàn tí wọ́n bá ka ẹ̀dá tán ẹ̀mí ìtàkọ́kọ́ yẹn àìdá ni ó máa wá ká àtọ́lọ́hún bá sànú ẹ̀ kó tó di pọ́lọ́ ń gbẹ̀mí yẹn ẹ̀mí ìfẹ́ kejì òun náà má ìdá aláìdá kódà yóò máa bú rẹ̀ sẹ́nìkan tó bí ẹlòmíín sọ pé à òun náà mọ̀ pọ̀ sí ìdá òun náà mọ̀ pé sì ní ìdá òun náà mọ̀ pé o lè dá yóò jẹ́ sábàbí kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé kò sí ìsábàbí mú kó tí òfin sí ìra burú nǹkan ilẹ̀. kódà ẹlòmí ń pààyàn ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n mọ̀ pé nǹkan yẹn ò dáa tí wọ́n bá fẹ́ faburú yẹn wọ́n dẹ̀ láfẹ́ ara wọn rú wọ́n lè kó táwọn bá mú nǹkan àwọn olè pààyàn àwọn kan ó ti mọ àwọn ládùúgbò kí wọn ò lè mú nǹkan wọn tó pààyàn àwọn gan ti dèṣù ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ pé èṣù bí èèyàn ọlọ́run yàwá èṣù bí èèyàn yàwá èèyàn bí èṣù ọ̀rọ̀ gidi ni ọmọ ádámà ń bẹ tí èṣù ń gbé ní ẹ̀ èṣù gángan sì ń bẹ tí ọmọ ádámà tó jálùgbà ní tó jẹ́ bọ́ra. àwọn kan wọ́n máa ń rò lọ rò bọ̀ wọ́n kàn kàn sọ ọpọlọ wọn di èdè pé káwọn mọ́ mọ̀gbà táwọn ṣàbùrù tòun ló jẹ́ pé tán bá mú nǹkan tọ́ra wọn bá balẹ̀ tí ìrònú tún lọ síbi nǹkan tí wọ́n ṣe ó tún mú mi ó tún mú mi títí bí ìmùkú mo fìdí bára kú fún ọ kejì mu ẹ̀mí kẹta ó ní mùtùmọ̀ ìnà ẹ̀mí tí ó rọ̀wọ̀ fọlọ́n bẹ́ẹ̀ ìlíọ́mí alwahid wasaati alwahida yasuru minha hada wahada nígbà míì tẹ́mi ò bá ti balance yóò rọ̀wọ̀ fọlọ́n yóò tún ṣe nǹkan míì tó burú yóò tún ṣẹ̀ṣẹ̀ yóò tún dáràn yóò tún ṣe tọ́lọ́hún ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi ó máa ṣe ségesège fàkóónù hamut mọ̀ ìnà tẹ́wárí kẹ́mi ó rọ̀wọ̀ kó tán síbi pé mò ń sin lọ́hùn wọ́n sún wọ́n sọ mọ́dì ńlá ha èròyìn tí ó kó ẹwà bá ni o fàkóónù wa àmọ́ rọ̀bìsù kí ẹ̀mí ó jẹ́ ẹ̀mí tí máa ń pààyàn láti aburú tí ò sí dáadáa ń bẹ̀ sọ̀rọ̀ dámì ńlá ni àmọ́ kẹ́mi ó jẹ́ ẹ̀mí tí máa bú rẹ̀ nígbà tó bá ìfọ́sùn ilẹ̀ amádùn wà dání nígbà míì a máa jẹ́ lórí dáadáa a máa jẹ́ ròyìn dáadáa àti máa jẹ́ ròyìn àbò lórí nǹkan tí bá ń búra ẹ̀ sí lórí nǹkan tí bá ń búra ẹ̀ sí òǹgbà míì ẹ̀mí mi máa búra ẹ̀ lórí bó bá ṣe dáadáa náà yìí tá à ń sọ yìí ni pé tẹ́ni téèyàn ó ṣe aburú tẹ́ni wa máa búra ẹ̀ nígbà tó bá rìnà rí pé ní tó ń ṣe aburú ni ẹ̀mí tó wá rọ̀wọ̀ fọlọ́run tó balẹ̀ síbi ẹ̀sìn ọlọ́run ó ní ẹ̀mí tó jẹ́ pé ìtumọ̀ anat ila mahabbatihi wa ubudiyatihi wà lùkù. bàbá kan ṣe hajj wọn ti kó láyé ọlọ́run bá la pọ̀rùn kọ́ wọn. wọ́n ní wọ́n làwọn wá rí i pé ẹ̀sán pọ̀ ní nàìjíríà yìí. wọ́n ní kódà àwọn tá nígbà táwọn lọ hajj àwọn mọ àwọn èèyàn kan jẹ ìjọ ìjọ ìjọ àwọn sì mọ àwọn aláṣìṣe mi tí a sọ ó láwọn lè fi wọn ò máa sọ lọ́wọ́ ní mọ́ṣáláṣí ńlá wọn ò tẹ ibi ilé tán gba alálàájì sí wọn ò tẹ mọ́ṣáláṣí tán gba alálàájì sí wọn ò tẹ wọ́n sì ń hámà sí nìyẹn nígbà táwọn ń bẹ Nàìjíríà àtàwọn nǹkan míì àwọn tún mọ àwọn míì tó yẹ pé àṣà nǹkan míì ń bẹ nínú ẹ̀sìn káṣà fún nàìjíríà kò sí lọ́hùn àwọn àwọn òfin bàbá tí mò ń sọ pé kì í ṣe bàbá tí ó jẹ́ àfa ó ṣe wípé wọ́n ní àwọn bá ti ájìgbé bàbá ń béèrè béèrè ló bá di wò mí wò ó wọ́n ń wò pé ibi tí kinní ń ṣe yìí tí ó ti ṣáàdúrà wọn ó ti gbà oníbi tẹ́sán wa ti filẹ̀ tá a lọ yìí olóbàdì wọ mí wọ ẹ ṣé tá a fi dé bàbá yẹn nílà bá wọn kọ́dọ̀ àwọn làwọn kò ní ìjọ nítorí ẹ ẹ̀mí wọn di mùtùmọ̀ iná mọ bàbá nǹkan tó kán tó kò láyé o ẹ̀mí wọn di mùtùmọ̀ iná kán tó kò láyé ọlọ́mọdé forí jù wọn o ó jẹ́ kí tiwa náà dáa mo tún mọ bàbá kan mùkọ́ dáàmù ni wọ́n nínú ìlànà tí mo fẹ́ sọ sàn yìí bí ká máa tẹ́ aṣọ ká máa pé àwọn di gọ́ọ̀sì àwọn di báyìí àwọn di àwọn ti gòkè àwọn ti bá màláìka ṣe mítìn kí ẹ kàn wo sánmọ̀ hàn òun kó sọ pé òun rí nǹkan kan àbáyọ̀ wá di alágbóyè kìtàbọ̀ ọlọ́run àti súnà nàbì sallallahu alaihi wa sallam táwọn náà tó kú láyé wọ́n di ìmáàmù wọ́n di khatib gbogbo ọjọ́júmọ́ táwọn kọ́rin lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ lè gbóòórùn wípé inú pálapàla kan ni wọ́n ti kó ọlọ́run fún wọn lẹ́mìí tó gùn níwọ̀nba débi wípé wọ́n ráyè ìsàfọ̀mọ́ inú pálapàla tí wọ́n ti kó wọ́n sọ ju wọ́n sọ dáadáa fáwọn èèyàn ju wọ́n ti sọ fáwọn èèyàn láburú lọ ọmọ kan tó gbà síláàmù ni mo sọ fún mi báwọn mo ní ọ̀rọ̀ ọlọ́mọ yìí mọ̀ sọ ọmọ yìí sọ fún wa yìí pé ó ní ìyẹn máa ń sọ fún mi pé kí n má dààmú ara mi mọ́ kí n má lọ sí wáàsí mọ́ kí n má mọ̀ fẹsẹ̀ rìn láti ibi tó lè rìn ten kìlómítà very young boy school start ló ní wọ́n ń rù ń rù làmì sọ pé akọ̀ tí béèrè wọkọ̀ lọ́wọ́ wa pé mo fẹ́ débi báyìí mo pe principal school báyìí ní Ìbàdàn Ìbàdàn ṣètò kò sí ní ìlú òyìnbó àtàlà àtàbọ̀ ẹ wá fi dá wa ní ó ní ó nígbà tí pe Isa ọmọ Mọ́ríàmù lọ́lọ́run ó ní mo lérò bẹ́ẹ̀ ṣe ń wò mí jáńjá yìí mo ní mílíọ̀nù èèyàn ó tí àwọn bàbá bàbá wa ti máa sọ̀rọ̀ wọ́n máa ń sòrò náà tó wá sọ̀rọ̀ ó dàbò tọmọ bá ń sọ̀rọ̀ báyìí ẹ lè mọ̀ pé kò ní ju school pass lọ ó gbóyìn lójú professor lọ ó nígbà tó ń wá di mùsùlùmí tí wọ́n bá kéde wáàsí kan pé wáàsí kan bẹ́ẹ̀nì kan tó sì kó oṣù mẹ́ta tí wáàsí wọn ó wáyé ó nígbà tí wáàsí wọn bá bẹ̀rẹ̀ báyìí ìyẹn tó wọn bẹ́ẹ̀ lè lè mọ̀ ju twenty five lọ ó ní òun ti wá rí i pé ah ìjọ òun mo tó fẹ́ẹ́. gbogbo ọtí mo ti sọ pé sẹ́mọ́ isa mọ́ríàmọ̀ lọ́lọ́hùn ńjọ́ ni mo tó fẹ́ ka tán mo fẹ́ ka ńlẹ̀ tán ó ní ìdí tí mo ti máa ń lọ bí táwọn èèyàn bá wà nù ó ní àwọn mùsùlùmí èèwà wà sí ó ní mo sì fẹ rí i pé mo kó jẹ tán kí n tó kó láyé wàlọ́ọ̀yì ọmọ kékeré mo fẹ́ sọ fáwọn èèyàn tó pọ̀ jù àwọn ẹni tí mo ti sọ fún lọ pé isa mọ́ríàmọ̀ lọ́lọ́hùn. mo fẹ́ sọ fáwọn èèyàn tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ tuntun kò láyé kódà wọ́n mọ̀ lọ́dọ̀ àmọ́wọ́ alájà wọ́n máa ṣe dáadáa fún àmọ́wọ́ alájà ó yẹ àwọn àkùnrin ìṣẹ́jú bíi márùn-ún àbí mẹ́wàá ìmọ̀ wa wábi tí èrò pọ̀ sí ó ní àgbogbo èrò tí mò rí òfin pọ̀ sáwọn tí mo ti sọ fún tẹ́lẹ̀ ó ní when it comes to ó ní tó bá ku a drop of blood yóò kàn án lẹ̀ lára òun bẹ́ẹ̀ ni ó fi tán ó ní òun mọ̀ òun mọ̀ òun mọ̀ dààmú ara òun tó fi mọ̀ sọ fún mùsùlùmí pé la ilaha illallah tí màá bá débẹ̀ òní wípé èèyàn gbọ́dọ̀ máa rí wípé ẹ̀mí òun ti rọ̀wọ̀ ọ̀fọ́lọ́hún ẹ̀mí tó rọ̀wọ̀ ọ̀fọ́lọ́hún onímọ̀ tán sínú ẹ̀ka pàtìtàn يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة سورة البقرة آية 208 ẹ̀yin múmi ní òdodo ẹ wọnú ìsìláàmù sápá ti tán wàlá tẹ́tẹ́bí òun kó tó wá ti ṣe ìtọ̀ ẹ mọ́ step ọlọ́run lo step ó lò ní plura àwọn ìgbésẹ̀ tó sì mọ́ gbé olùjẹ́kúngbà nìyẹn ó ṣètò ọlọ́run tẹ́ni ò bá ti rọ̀wọ̀ ọ̀kọ́ ọlọ́run èyí ó ti sọ lọ́hùn yóò tún bára ẹni ẹ̀ṣẹ̀ lọ́hùn yóò sin lọ́hùn yóò tún bára ẹni níbi ẹ̀ṣẹ̀ lọ́hùn ó lè bára ẹni ìjẹkújẹ ó lè bára ẹni ìṣekúṣe ó lè bára ẹni sọkúsọ ó lè bára ẹni bèrèkùnrin ẹ̀mí èyí ó sì máa mà lẹ́yìn tí mo ṣe yìí kò bá tọ́lọ́ mu eléyìí ni tọ́lọ́ níjọ́ tí ọmọ tá à ń sọ yìí tó lọ bá ẹnìkan sọ̀rọ̀ ọlọ́run ẹni yẹn tẹ gbọ́ ọ̀rọ̀ ọmọ yìí ni ó gbọ́ sàn yẹn ó sì wà kàn ló bá di pé ọ̀dà náà ẹni yẹn wá wá wá síbi tí ọmọ yìí ń gbé ọmọ yẹn wá sí ilé wá sí káàdì ẹ̀sìn ìyẹn ńlá ni nìbàdàn o tẹ́ ẹ̀ lè gbàgbọ́ pé irú ẹ̀ lè wá wá kì í sì ṣe mùsùlùmí dàrẹ́tọ̀ ilé iṣẹ́ kan ni wàlọ́ọ̀ tí wọ́n lè là ọmọ yẹn wá wá lọ bá lọ́fíìsì ó ní I enjoy your message your delivery when I had that video ó ní òun fẹ́ kàn jọmọ tó tún máa wá padà pé kàn jọmọ sọ̀rọ̀ ẹ̀sìn ọmọ òun tí ì lọ míì kò tó ọ̀sẹ̀ kan àbọ̀ dàrẹ́tọ̀ yẹn bá kú ló bá kú oníṣẹ́ rí nǹkan tí mo ń sọ nísìnyí ẹni tọ́kàn ẹ̀sìn rọ̀ fọlọ́run bọ̀ tó yẹ pé kó kàn pè náà sí pé ó ń gbà sílámù lókù bí lọ ni wípé tẹ́mi bá rọ̀ fọlọ́run yóò fẹ́rẹ̀ ìjìnfẹ́ sí ọlọ́run bá pátápátá nígbà tó náà bá ti ń yẹrẹ ẹ̀ wò wàtúmọ̀ anat ìlàlẹ̀ kọ́ ìhù ẹ̀mí wọn balẹ̀ yìí pé tóun bá lọ bọ́lọ̀ báyìí òun àtàn pé àánú ọlọ́run ó bà àwọn míì máa ń sọ wípé àwọn ò gbọdọ̀ kú báyìí ẹ̀mí náà ní dájọ́ gbogbo bá ń sọ yìí ẹ̀mí náà ló ń dájọ́ bẹ́ẹ̀ o ẹ̀mí tó rọ̀ fọlọ́run mọ wò pé ah alhamdulilayi bó jẹ́ tirọ́ ọlọ́run jẹ́ nípìn bẹ̀ mọ́ bó jẹ́ tẹ̀bọ ìnípìn bẹ̀ mọ́ bó jẹ́ tẹ̀rí èsì ìnípìn bẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí wa létí tó tóbi àti kéékèèké téèyàn máa máa máa ṣe ọlọ́run jẹ́ nípìn bẹ̀ mọ́ ẹ̀mí àpẹẹrẹ ó máa fún èyí ó máa rí pé á ah, ẹ̀mí ìṣe ọ̀pọ̀lọ wọ̀wáàdì ẹ̀mí ó máa fi ọkàn balẹ̀ síbi àdéhùn ọlọ́run kódà gan kò rọrùn kéèyàn ó gbé rẹ̀ kúrò láyé ni kéèyàn ó ti rẹ̀ kúrò láyé tipátipá ọ̀dọ̀ ọlọ́run mọ̀ ń wo ẹ̀mí ìjọ ayé lọ wàláhì tẹ́mi ń bá sì sẹ́kù yóò sẹ́kù pẹ̀lú ọlọ́run wàyí la ròdò ọ̀bì ẹ̀mí wọn ó balẹ̀ kí lójú ó balẹ̀ ẹ̀sìn ọlọ́run yóò balẹ̀ síbi pé.

ibi tí ó ti rọ̀ fún tí ó ti rọjú fún ọ jù ibẹ̀ lọ ń lọ yìí lórí pé ẹ̀mí òun gbà tí wọ́n bá fẹ́ gbà nù. ẹ̀míhùn náà nínú àyà mi ní sọ́ọ̀tù alimọ̀rán ẹ̀míhùn náà lọ́lọ́run rìn pé àwọn tí wọ́n bá lọ bẹ́ẹ̀ yà ṣòro náà bí lẹ́ẹ̀dí rẹ̀ lámì alẹ́ àkóódù min khalfihim alla khawfun alayhim wala hum yahzanun àwọn ẹ̀míhùn náà ni ó mọ ni ó mọ ni ó mọ sàánú mọ káàánú ẹni tó kù láyé níyàn bá já fáwọ lára wa ní ìdílé alágbájá jáde láyé o ara wo gbóná ọkàn wo panu omi wo mọ ojú wo mọ dání bẹ́ẹ̀ ẹni tó lọ́hùn pẹ̀lú tó bá pàdé lọ́dọ̀ ọlọ́hùn ní dáadáa òun ni ó mọ káàánú àwa ta kù láyé ẹ̀mí tó bá rọ̀ fọlọ́hùn fọlọ́hùn ti máa ṣe fún wọn nù ọlọ́run mọ́sà ti wà bẹ́ẹ̀. ìtìmọ̀ anat ila annahu subhanahu wa dahu rabbuha wa ilahuha wa ma'buduha wa malikuha ri pe rí eni kan ẹnìkan tó ní ó kọ́fà gbogbo nǹkan mi yẹn ni Allah ó kọ́fà gbogbo nǹkan mi gbogbo nǹkan ló ń ti ní òkú ní Allah nìkan oye yàtọ̀ sí ẹ̀mí tó bá jẹ́ wípé ó ń pani láṣẹ àmọ́ ràbí wọ̀lámì ẹ̀kún àmì àmì tọ́lọ́wọ̀n òkè ní ntí mọ́ pani láti díẹ̀ díẹ̀ kọ̀ọ̀kan àmọ́rọ̀ ṣe pé aburú sáà ni onímọ̀ pa aláṣẹ gbogbo gbà ìkẹsọ́ ti dáálé kàmí ní atorí máa ń ṣẹlẹ̀ púpọ̀ lára irú èèyàn bẹ́ẹ̀ sẹ́mi bá ń bẹ lára ẹ̀. wàdáàbùhá yóò máa jẹ́sẹ̀ sí irú èèyàn bẹ́ẹ̀ ilá ìdárọ̀ yìí máa hàn tààlà ẹ̀mí olójúnà sí tọ́lọ́wọ́n bá jù. Ah, Eh, inú àdìsí ibn Abbas ó ní inú ọ̀rọ̀ ibn Abbas radiyallahu ta'ala anhu kullu nafsin talum nafsaha yawm al-qiyamah gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní mọ̀ọ́bù rẹ̀ lọ́jọ́ al-qiyamah talum al-muhsinu nafsahu alla yakuna izada ìsànà ẹ̀mí ń tó jẹ́jẹ́ tó jẹ́ tó ṣe dáadáa láyé ó mọ̀ọ́bù rẹ̀ pé àwọn ah, bá ti ṣèjì báyìí lọ ẹ̀mí míì tó jẹ́ láburú tàlúùmù náà sàhù yóò máa bó rẹ̀ aláyàkóná rọ́jà aláyàkóná rọ́jà ànìsà àti pé wọ́n àwọn bá sì fàbúrú lẹ̀kùn tó kú láyé o oná bó rẹ̀ lórí bẹ́ẹ̀ àwọn olùmọ̀mí tún sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ láyé ọ̀tọ̀ nínú ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kún símọ̀ tó kún sàlàyé dáhùn sọ ni pé yá ayé ọlẹ́bí náà àmọ́nú ẹ̀yin mú mi ní òdodo ìsàkùrọ̀ ẹ̀fáyé ọlọ́run wàlìtàǹdóró náà sún máa kọ̀ǹdá máa ti yé bọ́dì kẹ́ ẹ wá wo ẹrù tẹ̀ ń jèrè ó jẹ́ ẹrù àlùfíà mi ààbò yín tẹ̀ ń di ẹrù táyé o ìmọ̀ ẹ̀ má gbàgbé pé ẹrù táyé tẹ̀ ń dùn yóò ju ìrọ̀lùfíà náà ní òṣèlú yóò ju ìrọ̀lùfíà náà òṣèlú tó tó ń di ẹrù ayé náà èyí tó mọ́ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kéèyàn ó kíyèsí bóòlù ti fi ẹrù ayé sí bóòlù ti fi ẹrù àlùfíà náà sí àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹlòmíì ó wu ẹrù ìṣẹ́ni ẹlẹ́ni ó ṣe kí ni ó pàtẹ lọ́wọ́ nínú àwọn ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ nù ó ní ibi tí wọ́n ti máa ń lo orú ọ̀rọ̀ orú òwe yẹn bẹ́ẹ̀ náà làwọn èèyàn wọ́n ru ẹrù ayé wọ́n fa tàlùkàmọ̀ lọ́wọ́ kódà kìí ṣe inú bákó báàgì lẹ́rù àjàmọ̀ wà inú lálọ́ báàgì ló wà. Àwọn náà wá ta ọjà fún ìyàn tán gbé ọjà àwọn lálọ́ tán tó ní ìsìn ní àpẹẹrẹ máa ń yọbọ bẹ̀rù àlùkò àmọ́ ṣe lọ́dọ̀ ẹlòmíì àmẹrù ayé páálí tí wọn ti dùn kódà nǹkan ní ìpè lágbára ju páálí lọ oye ẹrù àìsàmọ ni wọn ṣe tán pé tó bá yọbọ àtẹnudẹ ìṣèṣe ìjà kan á ní láti ṣe sáà nù àwọn olùmọ̀ ní àwọn àwọn olùmọ̀ ní haasibu àǹfùsà fún kọ́bílà àǹfùsà àṣà ìṣirò táǹsọ̀ yìí wọ́n ní ẹ̀yìn gbẹ̀gbẹ̀ ìṣirò ara yín kó tó dìjọ́ náà wá sínú àǹfọ̀sàkùn kọ́bílà àǹtìzánù ẹ sì máa gbé lórí skéèlì kó tó di tí wọ́n bá ń gbélé fa innahu ahwanu alaykum fil hisab gbadan òun ni ó rọrùn ló jẹ́ kí ìṣòro àlùkìyàmù rọrùn o à ń tún ha ṣe bó àǹfọ̀sàkùn mọ̀ nìyẹn o sẹ́yìn gbọ̀ngàn kẹ́ ẹ kúrò bọ̀ ara yín lónìí tá a wà láyé kẹ́ ẹ kúrò bọ̀ ara yín ìní ó jẹ́ kálùkìyàmù rọrùn o nínú nǹkan tí ó yẹ ká tún kíyèsí ó ní ẹ̀mí tó jẹ́ pé a ní mọ́ bú rẹ̀ nígbà tó bá ṣe aburú ẹ̀mí tí ó súnmọ́ dáadáa jù òun lẹ̀mí yẹn ṣùgbọ́n kò sí ìlú díẹ̀ ní tó mọ́ tán abẹ́ni tó dáa títí tí fi di ìmọ̀ ìmọ̀ tó rọ̀wọ̀ ọlọ́run nígbà tí yẹn bá ń jagun pẹ̀lú èsì àtẹ̀mí táwọn èèyàn tó kò sàn ẹni tẹ́níà ó ní ọ̀yìnmọ̀ ó ní èyí ó kíyèsí kankan àkọ́kọ́ ni wípé ogun tá a máa bẹ́ẹ̀ ní gbà pé mo fẹ́ kó ṣe tọ́lọ́hún mo fẹ́ kó ṣe tọ́lọ́hún ó lógun yẹn ìyẹn gbọdọ̀ ṣẹ́gun sẹ́rà tó kọ tó fi ń sálà yìí yẹn ló pè ní sẹ́gun sí ìyá tó ní ọ̀sẹ̀ ó lè yẹn gbọdọ̀ ṣẹ́gun ó ní ibi tó ti lé ju ogun kèfèrí lọ́nu o ó ní ogun kèfèrí èèyàn lè mọ̀ wù sí mẹ́ẹ̀sì ẹ̀ láyé tó ń fi kó láyé ṣùgbọ́n oògùn tẹ̀mí tí ò sí lọ́hùn èyí ó mọ̀ bá yí lójoojúmọ́ àtọ̀sán àtòru twenty four twenty four hours. ó ní lẹ́yìn ìgbà náà tó gun ti kẹfìrí bá wá ṣẹlẹ̀ kò pẹ́ dandan kọ́ ṣẹ́gun kẹfìrí kẹfìrí lè pa ọ́ ẹ wo yíyan tí kẹfìrí ti pa alágbàáyé ìsìlámù lónìí ẹni tí kẹfìrí sì pa yóò dìde àánú yóò dìde ní ìyọnu ọlọ́run bàjẹ́ bẹ̀rẹ̀ sí àwọn tó kú kù ṣẹ̀híd ń ṣùgbọ́n ẹni tẹ́ẹ̀mí ti ẹ̀ pa tí èsì pọ̀ ń lo sẹ́gun ẹ̀mí ẹ̀ kò lè dìde báyọ̀ náà lọ́ba ní bẹ̀rẹ̀ sí àná ó níbi tó gun tẹ̀mí tó ti le ju ogun ti kèfèrí lọ nìyẹn nígbà tí yẹn bá ń sọ wípé àwa náà mọ̀ pé kò dáa ọmọ bá abẹ lọ́hùn àná mọ̀ pé kò dáa ọmọ bá abẹ lọ́hùn àná mọ̀ pé ọlọ́hùn ọ̀fẹ́ ọmọ bá abẹ lọ́hùn orí ẹ̀ ló wà tó kúkú ó mọ̀ kò rí sílẹ̀ ó mọ̀ èyí tó já burú kò rí sílẹ̀ ó mọ̀ èyí tó dáa kò rí ṣe ó sì wáá kú lórí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀mí rẹ̀ là ẹ̀mí rẹ̀ ó da níjàkadì òun ò ṣẹ́gun ẹ̀mí tó ti lọ. ọmọ hansabatu nafsi tí a ìjà tùmọ̀ sọ̀ọ̀lì oríire àti dáadáa tó pọ̀ òun ló pọ̀ níbi kéèyàn máa sí iṣẹ́ tẹ̀mí bá ṣe tó bá tọ́lọ́mù àbí ò nínú ẹ̀ òní pé tó dé ìfọlànà làṣẹ yìí ọ̀tọ̀ fífọ à ìmọ̀ jẹ́ kíṣẹ́ ẹbí ó dúró ìmọ̀ jẹ́ kíṣẹ́ ẹbí kó dúró èyí ó dá dúró pẹ̀lú àwọn ọlọ́run yóò fòpin sí i nínú rẹ̀ tókòlèsè nọ́fà nínú ọ̀jì ìwàrúyà tó lánà èèyàn máa má kó òun bí kó máa rí fóun ṣiṣẹ́ kan tó dáa yóò máa rí rẹ̀ lẹ́ni tó wà ní bẹ́ẹ̀nbẹ́lẹ̀ nírẹ̀ nílẹ̀ pátápátá kó òun tó kan òun ṣiṣẹ́ kan kódà èèyàn máa fẹ́ ṣiṣẹ́ ó pamọ́ ó yẹ pé láàrin àtọ́lọ́run bá nìkan òun ni pàápàá jùlọ ẹni tó ti saburú tó pọ̀ tẹ́mi àwọn padà dè ọmọ lọ́hùn yóò fẹ́ kóhun ṣiṣẹ́ rẹ̀ tó pọ̀ saburú tó ń ti ṣe lọ. bákan náà taftahu lil abdi báàbà dúlé wal intisar wal khudu lillahi subhanahu wa ta'ala a máa ṣokùnfà kí ìyẹn kéèyàn máa ṣírò ẹ̀mí kéèyàn máa dúṣẹ́ yẹ̀wò kílànà ọlọ́run tó bá mu àbí ò bá mu a máa ṣokùnfà kéèyàn ó yẹpẹrẹ ara ẹ̀ fún lànà ọlọ́run kéèyàn ó yẹpẹrẹ kó yẹpẹrẹ kó rúnra ẹ̀ léríkèéríkèé fún ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala wà tó jìbù lil insani nafsa nafsi ìmọ̀ jẹ́ kéèyàn ó búra ẹ̀ ìmọ̀ jẹ́ kéèyàn ó búra ẹ̀ kó tó di paabu ìmọ̀ sọ̀rọ̀ ẹni jẹnu ìbáwí lọ́dọ̀ ara ẹni gangan nínú ẹ̀ al-islamu ala yawmin alẹ́ ìtìlá àlà ìhóbi ìhóbi nafsi torí èèyàn mọ̀ rí eh, àlébù ààrẹ nínú azọ́mi ẹ̀kọ́ síbi ànùhásàbà nínú tata à ń gbà lérò nípa pé kí èèyàn máa sírò ẹ̀ ní ó ní wípé èèyàn mọ̀ rí àlébù ààrẹ kó tó rí tẹlẹ̀míì èèyàn mọ̀ rí ibi tó ń kù sí kò ní tẹ òjò rí tẹlẹ̀míì gan yóò mọ̀ wá wá bóun gan ó sì bọ́ níbi tó ń wà àbí tó ń há sí àbí tó ń kù sí torí ẹ̀ ló jẹ́ pé apá kan àwọn ẹni ọlọ́run sọ wípé wọ́n ní ṣágàlá ti ní òyìnbó náà sí àìsí eré ara tèmi gangan ni ó kọ́ àìrójú bá mi á ní ìwóbi náà sí ẹ̀jẹ̀ rí tẹlẹ̀míì lónìí ńkọ́ àwọn èèyàn orí tara wọn o tẹlẹ̀míì ni wọ́n rí o <coughs> nù kàtó kí agbọ́yé níbi ìṣòro ẹ̀mí ara ẹni àti ká máa gbé sí ara ẹni rẹ̀ títọ́ ọlọ́run ọba nìyẹn. bákan náà àwọn ẹni rẹ̀ níṣáájú yarkubuna al-akhirah wọ́n máa ronú wọ́n máa sọ̀rọ̀ al-kiyama wàtàfàkàrúnà fíìmà àádọ́láwò lè ìbáàdì wọ́n máa ronú tọ́lọ́wọ́n bá palẹ́ sí ẹrú tí wọ́n jẹ́ ní eré yìí máa wọn rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fàkánì lè wáyé domin hum إذا ذكر الله عز وجل tó bá rántí ọlọ́run ọba tó bá rántí ọlọ́run ọba yóò rántí ọlọ́run yóò rántí ikú إذا ذكر الموت تقدر tó bá rántí ọlọ́run ọkàn rẹ̀ rọ̀ tó bá rántí pákó láyé gàrí ah! bá dé bá káàdà tí wọ́n sọ áńtà fún ẹ̀mí ó sì fẹ́ kú lára ẹ̀ lẹ́ẹ̀kan náà níbi ìbẹ̀rù ọlọ́run ọba lélẹ̀ tó di àwàdà táwọn èèyàn ti ń dásà lónìí ìfẹ́ nínà ní àbálálùjọ náà ó sì jẹ́ pé àwọn tó ń dásà yẹn tí wọ́n ń mú lájọ náà lóòótọ́ ìwọ́n tí wọ́n bá wá rán wọn létí ọlọ́run ọba tó ní náà tàlùjẹ́ náà àlùjẹ́ náà yẹn tẹ́ ń rán wọn létí kò mú wọn iná ọlọ́run ọba tẹ́ ń rán wọn létí náà kò dẹ́rù bà wọn. bákan náà àrínú àwọn ẹni ọlọ́run ti máa bẹ́ẹ̀ lọ́sọ̀ àlọ́ ó mọ̀ ibi tí mo kù sí ọlọ́run orí ẹ̀rẹ̀ mí ibi tí mo kù sí níbi àìrí tiẹ̀ orí mí ana amiru mumini ni ma sọ bẹ́ẹ̀ ni eh, ní apá kan àwọn sọ pé yá zulmi agbọ́ zulmu tẹ́yìn sọ pé màmá bá lò kúfùrù owó tó ní ti kúfùrù tẹ̀tún wá wí torí wọ́n gbọ́ yé sí ìkọ́tọ̀ lọ́n kọ́lá iná ìsáná làdọ̀ lómù kàfà ẹ gbọ́tọ̀ lọ́n sọ pé iná ìsáná làdọ̀ lómù kàfà alábòsí olùbó dáadáa ọlọ́run mọ́lẹ̀ oná lè yan ọ̀hún èèyàn lọ́lọ́run ti fa ọ̀rọ̀ yíròyìn ó nítorí bẹ́ẹ̀ ibi tá a kò sí ó pọ̀ àwọn ọmọ àlùjànnà ní bàbá ọlọ́run bàtà náà ní sọ̀rọ̀ bàtà láti dá ọkọ̀ wọn ní ọmọ àlùjànnà òun náà kàtọ́bì tí ń sọ lẹ́yìn ó ń bẹ náà mẹ́wàá sí ń bẹ náà nífẹ̀ẹ́ ọ̀kan ṣoṣo sálábì ń dákọ̀ wọn tó sì ń fàlùbẹ́ náà sí ń dákọ̀ wọn tó sì ń fàlùbẹ́ náà sí àwọn náà lè rọ àìsàn tí wọ́n ń bà tó báyìí bó wàá là wá àǹbẹ̀lọ́n ọba sùfánà ọ̀tá alápá náà bá àtẹ̀jẹ́ ọlọ́run bá tàbí wa ó ní ẹ̀ ó ti pé àwọn náà lọ ayé wa tán o lórí báyìí lórí ká máa pè yàn ká máa gbéra wa lórí òṣùwọ̀n ká máa yẹra wa wò ibẹ̀ nílò àwọn náà tó máa dáa díẹ̀ díẹ̀ sí ọ̀run sọ kọ́ mọ́sá ṣàtúnṣe wa àkúlù wọn tẹ̀sán àwọn wà ásùbàtúrọ̀lá tààlà lọ́lá fún mi innahu huwal ghafurur rahim assalamu alaikum warahmatullahi